شهر رمضان شهر لا يخفى شرفه ومكانته وفضيلته وكونه ركنا من أركان هذا الدين كما ثبت في حديث عبد الله بن عمر وعن أبي هريرة أيضا أن النبي صلى الله عليه وسلم قال بني الإسلام على خمس فالإسلام هو الدين الوحيد الذي يقبل عند الله فأخبر خير خلق الله ونطق بأن هذا الإسلام هذا الدين ينبني على خمس أركان وعد منها صيام شهر رمضان فهذا الشرف وهذا المكان وهذه المنزلة لا تخفى على أحد من المسلمين ومن هذه الأحكام التي اضطرد علمه على الناس جميعا أو على المسلمين قاصدة يقال له مما علم من الدين للضرورة معاشر المسلمين فإن في وقت قرب من دخول في هذا الشهر المبارك فماذا يجب علينا وكيف نستفيد من هذا الشهر المبارك لا ثروة أن الإنسان قد انقضى في حياته رمضانات وصام صيامات ومرت عليه الشهور والسنون والأيام لكن يبقى أن يسأل المرء نفسه فهل استفاد من هذه الأيام المنصرمة المنقرضة إذا إذا استفاد بماذا استفاد ولذلك فإن المسلم دائما وأبدا يسأل نفسه إذا رتب الله جل وعلا على شهر كما في شهر رمضان ولا يوجد في بقية الأشهر ما رتب على رمضان لم يوجد في غيره أو رتب فضل على وقت أو على مكان أو على الزمان بقي أن يسأل المسلم نفسه فهل أفاد من هذا الفضل ومن هذا الخير الذي رتب على شيء على ذلك الشيء المعين فشأن رمضان لا يخفى على أحد ما يصطحبه من الخيرات والحسنات من قيام وإحسان والصيام الذي هو أصل والصيام الذي هو أصل وهو النية للتقرب إلى الله سبحانه وتعالى والكف عن المأكولات والمشروبات وكل ما يفسد ويفطر الصائم يقول الله عز في علاه شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى فمن شهد منكم الشهر فليسمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون أيام مسلمون ولا ولا وشو رمضان انقلب ولا ولا مبو مسلمين يريد يعني، وانبدل wọ́n rànkà wọ́n retí wọ́n bẹ olúwa wípé lẹ́nu ọjọ́ tó kù yìí olúwa ò wọ́n fàṣẹ ní ọ̀rùn ká bẹ lórí dáadáa gbogbo mùsùlùmí òdodo ń ṣàdúrà nísìnyí jẹ́ kódà oníkálukú àtúmọ̀ kíra wọn àpò palẹ̀ mọ́ oṣù àwọn Ramadan èyí tí ò kọ́kọ́ rújú ná gbogbo èèyàn àfẹnjẹ bá ti mùsùlùmí gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí ni pé oṣù àwọn Ramadan ilé ẹ̀kọ́ kan yìí madrasatun imaniyatun ruhiyya bal wa jawarihiyya ilé ẹ̀kọ́ kan tó fẹ́ẹ́ rè wá ó fẹ́ rí gbogbo mùsùlùmí gbogbo mùsùlùmí ayé gbogbo mùsùlùmí ayé torí kó ṣù yìí oṣù ọtí yípo lọ́dọọdún ni òun àti hajj wọ́n tún wà papọ̀ níbi àwọn abala yìí wọ́n bá dásìkò hajj wọn ò bí ẹnìkan dáa kó ní à òun èké tá a jì tóun wọ́n bá di oṣù míì kò wọ́n mọ̀ lọ ṣe o tó bẹ́ẹ̀ àti tó bá fẹ́ lọ ṣe rí àtúnfi tó bá fẹ́ lọ ṣèjọsìn mi tá a mọ̀ pé ó mọ́rán àmọ́ kí ẹ̀wọ́n ní mo fẹ́ sì ti hajj tèmi sí ìgbẹ̀yìn Shawwal àbí mo fẹ́ tètè ṣe o tó bẹ́ẹ̀ oníjẹ́jọsìn níwájú Olúwa tó túmọ̀ sí kó lásìkò tá a bá ń sọ̀rọ̀ hajj tá a ń sọ̀rọ̀ Ramadan wọ́n jọra wọ́n bí òfin méjèèjì gbogbo ayé gbogbo ayé sábà kàn ní àwọn ìyapa díẹ̀ díẹ̀ òun náà ní nípa pé sáwọn eléyìí fi oróṣù sáwọn eléyìí oróṣù tí wọ́n bẹ̀rẹ̀ nílùú báyìí nígbà tí ìdíjọ́ kejì gbogbo wọn aróṣù wọn oróṣù gbogbo yóò ti fi kí ni yóò tọpa lọ́lọ́ àfàwọn aláìní kan ṣe àwọn aláìlẹ́kọ̀ọ́ àtàwọn tán àwọn òbílẹ̀jẹ́ bẹ́ẹ̀rẹ̀ lómi kọ́lá jọ kejì jọ kẹta ẹ̀ nà gbọ́ ẹ̀mí ẹ̀bí gángan báyìí àwọn kan bẹ bẹ́ẹ̀ láti náà wò láàyè láàyè lọ́rọ̀ tẹ́lá àwọn eléyìí ọ̀rọ̀ tí wọn ò ní sọ nínú ẹ̀sìn àwọn kan sì fẹ́ nù wọn à ń sọ̀rọ̀ gbogbo mùsùlùmí ayé tí wọ́n ń ti ẹ̀sìn lórí ìmọ̀lẹ̀ lórí òdodo lórí Al-Qur'an gbogbo ayé lọ́jọ́ lásìkò kan náà ni oṣù yìí oṣù ẹ̀ṣà ni nínú àwọn ẹ̀ṣà ẹ̀ kò pamọ́ fún mùsùlùmí kájọ́rùn dúró òun tá à ń pè ní kìyàmù Ramadan kàkà Al-Qur'an pẹ̀lú ìrònú sí tẹ́lẹ̀ abala yìí kì í ṣe abala kékeré qira'atul Qur'an bit-tadabbur èyí tó ṣe fáwọn ẹni rí wọn sálápá tètè lórí ẹ síláṣẹ bífọ Ramadan ṣéṣe sí ìjọsìn ìjọsìn ńláńlá ní ṣẹlá àtòkùrọ ẹ wọn sílẹ wa ṣùgbọ́n tó bá tún dénú Ramadan ó tún ní àwọn ẹ̀ṣà kan lọ́tọ̀ olùwà ní ṣáàrù Ramadan oṣù yìí oṣù Ramadan alladhi unzila fihi al-Qur'an oṣù wọn gan-an al ní sọ̀kalẹ̀ òun náà ni sísọ̀kalẹ̀ lójijì tó sọ̀kalẹ̀ láti lawhil mahfuz tó sọ̀kalẹ̀ sí ayé kan ní sánmà tó súnmọ́lẹ̀ ìtumọ̀ kó súnmọ́lẹ̀ ni pé òun ló nẹ́ẹ̀ sílẹ̀ fi sàmáyé al-dunya nílé kan sáńpẹ̀ ní Baitul Izza Al-Qur'ani sọ̀kalẹ̀ lójijì sáyé olúwa ń rí fàtí inú àyà yìí àmọ́ tó bá ti pé bí ń fẹ́ sọ̀kalẹ̀ láwọn àsìkò kọ̀ọ̀kan ni ọ̀sán rọmọdán ọ̀sán gba kéèké rọmọdán ọlọ́wọ́n bá wá fẹ́ kí mùsùlùmí ó mọ ipò oṣù yìí níbi kíkà Al-Qur'an ayé àwa wá èèyàn máa kà á lọ ní ṣahru rọmọdán oṣù rọmọdán alladhi unzila fihi Al-Qur'an èyí ká Al-Qur'an ni sọ̀kalẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí abala yìí. orí pé ń bẹ níbi kíkà ìkọ̀rọ̀ hàn gbogbo eléyìí náà kọ pamọ́ fún gbogbo mùsùlùmí ayé kódà kéèyàn máa jẹ́ ẹni tí ó lè ní ìmánì ẹni tó fúyẹ́ lẹ́sìn ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ burúburú kọ́ wá nínú òun ọmọ tó rí kà á nǹkan mà nígbà yìí èmi gbọ́dọ̀ ṣọ́ra ẹlòmíì ní nítsọ iṣẹ́ òun ẹlòmíì ní àwọn míì láwọn etí ó ní fi ká ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ní jáwéjáre lọ́nà wo kọ́dà bí òjò níwọ̀n lọ ó kéré ó kéré yányá mùsùlùmí gbọ́dọ̀ gbìyànjú kọ́dà bó so bíbí àkùrọ̀ ẹ̀ gbogbo bí ò bá ti ráyè tó yóò kéré ti àyè ní lọ́wọ́ alẹ́ yóò kéré ti mo fi sọ pé ìbánisọ̀rọ̀ wa yìí a fẹ́ ṣàlàyé kayfa yastafidu al-muslimu min hadha ash-shahr al-mubarak bó ni mùsùlùmí ti fẹ́ jèrè bó kéèyàn tẹ̀ gbélé ọ̀nà onífi sàǹfààní nínú oṣù àwọn ọ̀mọ̀dán náà yìí kayfa àtẹ̀lé wọ́n ń pariwo oṣù yìí oṣù rẹ̀ ni oṣù àánú ni oṣù kẹ́ni oṣù àforíjì ni oṣù ìsìnkìmínà náà ṣàrò rahma ṣàrò lùbọ̀fọ̀rán تفتح أبواب السماء وتغلق أبواب النيران لكك متلكون إن ثم لكون في gbogbo àbúrò náà tóbla omi ìlú pé kí ni ń fa ìyá náà ìbínú ọlọ́run ni wọn wá sílẹ̀kùn sánmà kí ni túmọ̀ rẹ̀ òun ni sílẹ̀kùn kẹ́rì ìyá kẹka orí ni orí orí kíkú lẹ́yìn gbogbo òru àtọ̀sán àlàáfíà ìrántí olúwa kéèyàn wá fọkàn mọ́ kó ní ìkara dúró níbi gbogbo ntọ́lọ́mọ ọba ọ̀fẹ́ kó jìnnà sí àwọn ìfẹ́ ẹnu aṣáwá àwọn adùn ẹni gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí ó da ìsọkúsọ ìrokúrò ìwòkúwò pàápàá jùlọ irinṣẹ́ yìí táwọn ènìyàn ń gbé káyìí yìí àdánwò kún bẹ́ẹ̀ bóòlù mùsùlùmí àwọn ìwà tí wọn náà mọ̀ pé hé tí kú lè káwọn má di eléyìí tó wọn ti là níwájú olúwa ìwòkú irinkunrin kí rọmọdún náà tó dé gbogbo ẹni tó bá fẹ́ ṣàǹfààní nínú oṣù àwẹ̀ rọmọdún yóò ti wá túbá yóò ti máa ja ẹ̀mí ara rẹ̀ lógun torí pé gbogbo iṣẹ́ ìjọsìn tí yẹn bá fẹ́ ṣe tọ́fẹ́ ńlá bọ̀ lórí ẹ̀ tọ́fẹ́ ńlá ṣèlọ́rí lórí ẹ̀ tó sì fẹ́ jèrè níbẹ̀ yóò ti palẹ̀ má lè nínú tí èèyàn ti wá palẹ̀ mọ́ ni ìfọ̀mọ́ èèyàn fọ ẹ̀sìn ara ẹ̀ mọ́ yóò gbìyànjú èyí pàdé ẹ̀sìn olúwa pẹ̀lú ẹ̀ṣẹ̀ pẹ̀lú ìdọ̀tí tí Ramadan là sọ yìí bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀sìn yóò kù wọn bá ní hajj ń bọ̀ ẹ̀rí pé yòówù náà ọgbàdúmọ̀ ẹni bá kádà rà pé yọ̀ọ́ hajj abẹ́ni tó bá fẹ́ lọ abẹ́rẹ́ ló ní gan ìwà ọ̀daràn ń bẹ lọ́wọ́ ẹ̀ wọn náà máa tó wá ẹ̀ṣẹ̀ àwọn èèyàn máa wá rí ní ìgbé tí ó tẹ̀ sí ṣe àjẹ ọlọ́wọ́n bá kẹ́yìn olùmọ̀ wá wíwé lóhùn kan yà aláì òun lẹ́nu ẹ̀ ń wù ú àmọ́ à ń bàtà ti fẹ́ ìlú tóun dé ilẹ̀ náà tóun bá ti wá ẹlòmíràn tóun bá ti wá rówó tóun rí pé ẹ̀hẹ́n òun àá mọ̀ pé òun bá dé òun ò ní padà sí ìfẹ́ ẹ̀bú yìí mọ̀ nítorí ọpọlọ yìí kí ẹ má kan rẹ̀ jẹ ṣùgbọ́n ọ̀rọ̀ tó níwájú ni ó ní ààyè kan lọ́dọ̀ ó ní irúgbó mọ̀ pé iṣẹ́ iṣẹ́ àfọ̀mẹ́ni èèyàn gbọ́dọ̀ pàdé ẹ̀sìn ọlọ́run pẹ̀lú ìdọ̀tí nílùú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mùsùlùmí náà ní gbẹ́rẹ́ wákàtí márùn-ún kò sí dọ́kàn ẹni tó bá lóun kí náà lómi ni lásùbà òun máa ń jáde òun kì í ó tún dalẹ̀ òun bá wọlé bá ń sọ fún ọ pé wọlé jáde láàárọ̀ lálẹ́ irú òun wọlé léyìn irú ẹni bẹ́ẹ̀ òun náà wàá jẹ ìran kó wọ́n gbàwẹ̀ nínú Ramadan kọ wá sí ẹni kan gbajúmọ̀ táwọn bàbá wa máa ń wí pé olúwa ò ní gbàwẹ̀ lọ́dọ̀ ẹni tí ò kírun ọ̀la ìbùsùn rí ni bọ́rọ̀ ṣe nínú o èyí ò ní gbàwẹ̀ kó ló ń gbàwẹ̀ láì sí wákàtí mara kò pọ́sibú má tó kù báyìí báyìí èyí ò lè jẹ́ mùsùlùmí kò lè jẹ́ mùsùlùmí òdodo láì jẹ́ ni tí ń ṣe kí ni yóò fà tó lu wa jẹ́ ká ẹ̀yẹ́ ló ṣe òdodo níta ti lọ òun ni pé tí mùsùlùmí kọ̀ọ̀kan ó bira rẹ̀ pé kayfa àtẹ̀fẹ́ ìlú min hadha ash-shahr al bó mo ṣe fẹ́ jèrè bó mo ṣe fẹ́ sàǹfààní nínú oṣù àwọn Ramadan náà ti ń bọ̀ yìí tó bá wá rí béèrè yìí béèrè ìgbà wọn wá wò pé kí n palẹ̀ má dé nínú tá a fi palẹ̀ mọ́ làwọn ṣàlàyé yìí ọkàn mímọ́ ìtúbà kéèyàn wá plan kalẹ̀ fún àsìkò rẹ̀ bó mo ṣe fẹ́ lò kọ́ wa ní jẹ̀rán adimúrí ọkàn ó ti ní pé ní báyìí lásìkò báyìí ìjọ ẹ̀sìn wà yìí ìdíkìní kan ní báyìí báyìí ó ti wá ní pẹ̀lú ògbó ọlọ́run tí má ti kásùbà gbogbo wákàtí márùn-ún ó ṣe òṣè bó ṣe péjì méjì ìmàkà tàbá sí péjì méjì lọ́nà márùn-ún ó ní ètò ti jẹ́ à èyí wọn náà ìmọ̀ tí bá wá padà wá jẹ sàbóòrò náà ká tó kí fájírì mo gbọ́dọ̀ gbìyànjú èyí tí ń káàdì lẹ́yìn ọba pílánì ẹ̀ báyìí tí ó ti dúró sí ó súnmọ́ sùrán yẹ́kọ̀bì kò kàn nínú ọmọ lójú mẹ́ta èyí tí wọn là bẹ̀rẹ̀ náà ìjẹta nígbà tó pé ọmọ tí wọn lójú ti rí ẹlòmíì gan lójú ọjọ́ mẹ́ta lójú àná wọn bá ní mẹ́wàá yóò ní kò bọ́ sí wọn àló ti dá mẹ́ta ẹ kàn rí pé yọ máa fẹ́ lọ yọ máa fẹ́ lọ ni pẹ̀lú àánú ọlọ́run pẹ̀lú bíbẹ lórí àlàáfíà irú àwọn ẹni bẹ́ẹ̀ tí wọn ò bá palẹ̀ mọ́tì wọn kàn rí pé ilé ẹ̀kọ́ tán láwọn àwọn wọ̀ àwọn kan wọnú àwọn kọjá bẹ èrè jẹ tíyẹn máa ń jẹ ẹ̀kọ́ tó yẹ kó ní ìfọmọ àwọn kan ọkàn fẹ ìgbà tátẹgùn kankan fẹ tíyẹn tó sì fẹ jáde kò sí ntọ́fà wọn ò palẹ̀ má dé àbí kò sí ntọ́fà wọn ò máa ń tà àti palẹ̀ má dé nínú bí lẹ́yìn tí ń palẹ̀ mọ́ ẹlòmíì ọ̀rọ̀ oúnjẹ ló mójútó báyìí ẹlòmíì bóòní tó bá dinú àwẹ̀ bóòní àtìkò ó ní ìmọ̀ àlẹ́ iṣẹ́ ìṣẹ́ni jíjẹ mímu rẹ̀ lọ́kàn ló ló mójútó ni wọ́n kakule jẹ pẹ̀lú sáré Ramadan kò wó pé kí ló fi ní wá ń ṣe ìgbésí ayé mùsùlùmí ayé wa mùsùlùmí ìtẹ́bìrò ìtẹ́bìrò wàtàyà kọ́ọ̀lù فنسأل الله تعالى أن يوفقنا لما يحب ويرضى لله رب العالمين اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين من حكمة الله البالغة وتشريعه أو وتشريعاته العالية أن شرع لنا في كل موسم من مواسم الحياة من مواسم الشريعة مرة في بعض الأشهر وتارة في بعض الأوقات وحينا في بعض الأماكن وهذا فضل من الله ينبغي أن يذكر ويشكر كل ذلك لمن أراد أن يتقدم أو يتأخر يقول الله عز في علاه وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما الآيات وفي موضع آخر ومن آياته اختلاف الليل والنهار واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين الآية ẹ̀yẹ rúṣin òdodo a ti sọ̀rọ̀ nípa níwọ̀nba lórí bóòlù mùsùlùmí ti fẹ́ jẹ́rì bóòlù ti fẹ́ sáǹfààní nínú oṣù tí a pè ní oṣù Ramadan àti àwọn nítorí lè fi pàdé ẹ̀ oṣù alágbàjá yìí àkọ́kọ́ náà ẹ̀jẹ̀ arántí wípé orí tọ́lọ́wọ́n bá ṣe fún wa báwo la ṣe fẹ́ dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹlòmíì ò ní mọ pàtàkì orí àti tó bá rí àwọn tọ́lọ́wọ́n bá fi orí náà dùn nínú àwọn orí tó yẹ ká dúpẹ́ tẹ́rù ọmọ ìdúpẹ́ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò òun náà ní orí àlìhámú wẹ́lì àmà ìfọkànbalẹ̀ ìfọkànbalẹ̀ àwọn ìlú kan bẹ nítòsí náà ní olórílẹ̀-èdè wa rẹ̀ náà lásìkò yìí n ò lè lọ kí jimá lónìí ìgbà yìí pẹ̀lú àwọn àdánwò tí àwọn kan tí wọ́n ti sábà díẹ̀ ìlú káyàmá nǹkan ṣe wọn ẹnu lọ́lọ́ yìí ẹni ní ọmọ àkọsẹ́ ẹ̀ mọ̀ pé ọmọ gánà kan lásìkò yìí olùkọ́ kàn balẹ̀ ntí ò kéré ẹgbẹ́ máa ti sọ sí ẹ̀mí tó lé ní ọgọ́rùn-ún ọ̀fẹ́ wọ ọgọ́rùn-ún méjì àwọn kan ló lé lọ́gọ́rùn-ún méjì àwọn kan kàn jáwọ́ ẹ̀ wọ́n sì ń pa àwọn yẹn pàkópa subhanallah orí àwọn tí ò tẹ̀lẹ̀ sí ǹjẹ́ wọ́n lè mọ̀ á ǹjẹ́ wọ́n lè mọ̀ á kí ẹ̀ka ìjáwọ̀ lu ó sì máa pa àwọn èèyàn ẹ wo olú àdáwọ̀ yìí mélòó mélòó ẹni tó mọ̀ náà ń palẹ̀ mọ́ tó ń plan irú eléyìí bó lẹ̀